suicide ìgbẹ̀mí ara ẹni Tibi tirẹ̀ la dá ilé ayé ní àwọn àsìkò kan nínú ìgbé ayé ọmọ ẹ̀dá Ari rí àwọn ti tí yóò múnú rẹ̀ dùn jọjọ èyí tó lè jẹ́ kí ó máa jó kí ó máa yọ̀ kí ó sì máa ṣọpẹ́ fún Ọlọ́run ẹ̀wẹ̀ ní àwọn ìgbà tàbí àsìkò mìíràn la àwọn ìdojúkọ kọjá Eyi. tó lè wà fún ìgbà díẹ̀ tàbí tó lè jẹ́ ìṣòro ọlọ́jọ́ tàbí ọlọ́dún pípẹ́ lásìkò yìí gan-an ni ẹlòmíràn máa ń gbé ìgbésẹ̀ láti wá ojútùú sí i ní kíákíá ní ọ̀nà tí kò yẹ ìyẹn nípa gbígbẹ̀mí ara wọn èyí tí àwọn gẹ̀ẹ́sì pè ní suicide. kí ni gbígbẹ̀mí ara ẹni túmọ̀ sí gan-an? èyí ni ṣíṣe ohunkóhun tàbí ohun gbogbo tó lè dẹ̀mí ẹni légbodò. ọ̀nà oríṣi ló wà tí ènìyàn fi ń ṣe ẹ̀mí ara rẹ̀ lófò. ó lè jẹ́ nípa pípokùnso nípa gbígbé májèlé jẹ nípa gígún ara ẹni pa kíkó sódò àti ọ̀nà mìíràn ǹjẹ́ a mọ̀ pé ọ̀pọ̀ nǹkan ló lè fa kí ọmọ ẹ̀dá dámọ̀ dẹ́mi ara rẹ̀ légbodò bí ẹlòmíràn bá ní àìsàn tí kò gbóògùn tàbí àrùn ọpọlọ ìrònú àròjù ìyẹn depression àìní owó lọ́wọ́ ìpàdánù olólùfẹ́ tàbí ìbátan tó súnmọ́ni bí okòwò bá dojú dé tàbí iṣẹ́ bọ́ lọ́wọ́ ènìyàn bí gbèsè bá fúnni lọ́rùn láì mọ bí àádójú kọ bí ènìyàn bá rí i pé òun nàgànàgà ọwọ́ òun kò tó ohun tóun fẹ́ bí dúkìá bá jóná tàbí ó ṣòfò lọ́nà mìíràn bí ènìyàn bá ń wojú ọlọ́run fún ọmọ fún ìgbà pípẹ́ gbogbo eléyìí ló lè mú kí ó gbẹ̀mí ara rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló lè mú kí ènìyàn mìíràn pa ọkàn pọ̀ gbẹ̀mí ara rẹ̀ bẹ́ẹ̀ ó lè jẹ́ pé ẹ̀sìn tàbí ẹlẹ́yà ló sún ẹlòmíràn sí irú ìgbésẹ̀ yìí ọ̀nà wo wá la lè gbé gbà tàbí kí ni ohun tó yẹ láti ṣe bí a bá ń kojú ìṣòro kan. má ṣe pa ìṣòro rẹ mọ́ sí ọkàn rẹ tètè fi ọ̀rọ̀ rẹ lọ àwọn tó lè ràn án lọ́wọ́. tọ àlùfáà tàbí olórí ẹ̀sìn tó bá ń ṣe lọ fún ìtọ́sọ́nà jáde lọ ṣeré gbáfẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ má ṣe ro ohunkóhun lọ́kàn ní ìgbàgbọ́ pé kò sí ìṣòro tí apá Ọlọ́run kò lè ká kí o sì máa gbàdúrà dáadáa jẹ oúnjẹ gidi kí o sì ṣe ìtọ́jú ara rẹ dáadáa. Máa lọ fún àmọ̀ràn lóòrèkóòrè lọ́dọ̀ àwọn tó nímọ̀ ìyẹn counseling. Lákòótán, orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́. Bí ogun bá ń dojúkọ ni tí ènìyàn kò sì káàárẹ̀ nínú àdúrà pẹ̀lú iṣẹ́. Bó pẹ́ bóyá gbogbo rẹ̀ á níyànjú. Tìbítire la wáyé má ṣe gba ẹ̀mí ara rẹ ó sì máa dára.